والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته حديث العربر ابن سارية أتبادر بيرى النبي صلى الله عليه وسلم فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين النبي صلى الله عليه وسلم وقال قد سنة nítorí pé eléyìí lábẹ́ gbèdé lárúbá ti ṣe wà fa'alaykum bi sunnati ay ilzamu sunnati àṣẹ ni wọ́n ń pèlè yẹn ní ismu fa'il al-amr ismu fa'il al-amr ó ń ṣiṣẹ́ fa'il al-amr ó tilẹ̀ jẹ́ kékeré gbà kankan nínú àpẹẹrẹ rẹ̀ ìyẹn ni pé ọ̀ràn yẹn ní lórí yín pé kẹjọ súnà mi nàmbà tú láti ní ìṣe nàmbà fẹ́ pé ká ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam nínú tó jẹ mọ́ alàqídà alàcibàdà almucamalati wàlàkhlaqi wàsuluk ay fi kulli shay ká di ìlànà rẹ̀ mú nínú gbogbo nǹkan nítorí pé ńgbà téèyàn bá ti lè kùnà láti ṣe bẹ́ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n kẹ́ bí dáa padà dì mú ẹni tó bá sì débi dààmú onítọ̀hún ó ti di àìdá àti aburú mú ilé ìdíje tí ìjẹ́ kàtúbọ̀ tán wọ́n dà fa alaykum bi sunnati ọ̀ràn yẹn ní kékeré di súnà mi mú wa sunnati al-khulafa'i àti ojú ọ̀nà àwọn àrólé tí wọ́n ti mànà táwọn náà máa fi yàn mánà àwọn àrólé yìí ọlọ́run ti fà wọn mánà àwọn náà máa fi yàn mánà nínú àwọn olùmọ́pò lórí ikú àwọn àrólé yìí àwọn náà ni Abubakar Umar Uthman wa Ali àwọn al-khulafa ar-rashidun mẹ́rin ẹ máa tọ ojú ọ̀nà tiwọn náà. màdó ti dé pa nàbì sallallahu alaihi wasallam ló ṣe àlàkalẹ̀ pé ẹ máa tẹ̀lé lánàá àwọn àrólé yìí kò sáàyè sẹ́nìkankan láti pé ojú ọ̀nà wọn òun ò ní fi sìn kankan bá ti ṣe máa tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam láàmà tẹ̀lé tà àwọn al-khulafa ar-rashidun torí kọ́lọ̀ ń fi wọ́n mọ̀nà àwọn náà sì sí ní darí àwọn náà máa fi yàn mọ̀nà ni. àwọn kòlẹ́fà òye ń ṣe láàmà tẹ̀lé tiwọn torí títẹ̀lé táwọn náà ń tẹ̀lé tọ́lọ́ ń tán tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kìí ṣe nítorí pé wọ́n bá jẹ́ pé làwọn ẹ máa ń torí pé àwọn wọn yẹn sọ ń fẹ́ ẹnu rárá tọ́lọ́n àti tànàbí Muhammad sallallahu alayhi wa sallam làwọn náà ń tẹ̀lé torí ẹ̀ títẹ̀lé tiwọn ọ̀nbẹ nínú títẹ̀lé tànàbí sallallahu alayhi wa sallam turkwa nàbí sọ pé man ata'ani faqad ata'a Allah kí ẹ bọ́lá sọ pé man yuti'i ar-rasula faqad ata'a Allah gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé tèmi ó ti tẹ̀lé tọ́lọ̀ ayé alukur'an náà sọ gbogbo ẹni tó bá tẹ̀lé tìránṣẹ́ ọlọ́run anabi muhammed sallallahu alayhi wa sallam ó ti tẹ̀lé tọ́lọ̀ anabi tó wá sọ pé wa man ata'a amiri faqad ata'ani ẹnikẹ́ni tó bá tẹ̀lé tẹni tí mo fi so lórí ó ti tẹ̀lé tèmi ẹnikẹ́ni tó bá tẹ̀lé ẹni tí mo yàn fún yín alámòjútó olùdarí ó ti tẹ̀ láti ẹ̀mí. níjọ́ tí wọ́n yan Abubakar radiyallahu anhu tí wọ́n yan lárólé lẹ́yìn ikú anabi sallallahu alayhi wa sallam ó ṣe kútúbà kan tó gbajúmọ̀ ó ní ati'uni ma ata'tu Allah fikum wa la فلا طاعة لي عليكم أتلتم يوم أقول إن باركم أن تلت الله لعنين تبات واركم أن يقع من تقوت الله أجاك كي صنع لوري إنك أتلتم ما إذن إنما يطاع الخلفاء بطاعة الله ورسوله àmà tẹ̀lé táwọn àrólé torí pé àwọn ń tẹ̀lé tọ́lọ̀ wọ́n ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. Umar radiyallahu anhu wọ́n lọ pàkíyèsí àwọn èèyàn jọ kan ẹ̀yìn èèyàn sì ṣe pé ń wò mìíràn kọ́mú màlá jẹ́ pé mo ti fojú ọ̀nà lẹ̀ láì jẹ́ pé pàkíyèsí dá mi padà sójú ọ̀nà. àwọn èèyàn bá dákẹ́ ó tún ya lẹ́nìkan wá dáhùn lọ́wọ́ á wàláhì àwọn ọmọ kó ti fojú ọ̀nà lẹ̀ láti dákẹ́ tá fi lè lọ ọmọ pínrín kó ti fi lànà Muhammad sallallahu alayhi wa sallam sílẹ̀ dídá làbá dọ̀ padà sójú ọ̀nà tí ọba wa gba tí dídọ́ padà tí ọba gba ọ̀rọ̀ lásán a ṣetán láti fi dá wa gan dọ́ padà subhanallah ẹ rí i pé àwọn khulafa ar-rashidun wọn yẹ kó lórí Ànábì sallallahu alaihi wasallam tuntun wá sílẹ̀ bẹ́ẹ̀ náà ni Uthman radiyallahu anhu kò fojú ọ̀nà lẹ̀. علي رضي الله عنه ما ينال النام وفجوانا سلاح أوين أتى لتأسوري رنية أما بابا وانية نديسن أولئك آبائي فجئني بمثلهم إذا جمعتنا يا جرير المجامع أما بابا تمني وقت وتيت النبي صلى الله عليه وسلم wọn náà mọ àwọn bàbá tiẹ̀ wá tó dàbí àwọn ilé àwọn bàbá bàbá rẹ̀ ń díẹ̀ sí tó dàbí àwọn sàhábà yìí wọn náà mú wọn wá nígbà tí àpéjọpọ̀ ńlá bá pa gbogbo wa pọ̀ kó tiẹ̀ náà jáde àwọn tiwa ni kò sí bójúbójú ń bẹ àwọn aṣáájú tiwa táwọn wá òkọ́sí wọn nù àwọn ń tẹ̀lé tàn nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam àwọn ti ń tẹ̀lé táwọn al-khulafa'u ar-rashidun àwọn àrólé tó ń mànà al-mahdiyun táwọn náà máa fi yàn mànà. akramakumullah àwọn ni sadatul awliya àwọn khulafa'u ar-rashidun yìí àwọn aláṣíwájú fún gbogbo ẹni ọlọ́run àwọn aláṣíwájú fún gbogbo ẹni ọlọ́run torí ẹ̀ tí wàá bá wá rí. ohun àwòkọ́sí lára àwọn eléyìí ajakò ti bọ́ ha òrí kankan tó lè máa wòkọ́sí lára tiwọn lára àwọn tọ̀rí kọ̀ọ̀kan lára àwọn kan tí tiwọn ti dàrú ara àwọn eléyìí wọn ti rí nǹkan àwòkọ́sí a nǹkan ṣíọ́ nǹkan tó ti ṣíọ́ ìṣe kékeré torí ẹ ẹ rẹ lómi nísìn kò sí ní tó fẹ́ fi sọ hábà sínú gbèsè ayé tó bá ní kó mú kọsọ ábà márùn wá lásán yóò fìdí rẹmi wọn lè sọ pé kọdárúkọ kan kọ gbà ńgbà báyà ní ìsìnyẹbà máa kó kọ àwọn ńtọ̀rí kọ kò sàábà ni Ahmadu Tijani sàábà ni Ahmadu Rifai sàábà ni Ṣáàzìlì àbẹ́rẹ́ nǹkan mẹ́wọ́ ibi tí nǹkan ti dàrú mẹ́lòmíì lọ ọ̀nà jìn yọmọ àrùn àwọn eléyìí àwọn ní bàbàrà. òun tí ọ̀dí àmọ̀ kankan ọ̀ wá sàhábà ó wọn lẹ̀ òní wọn eléyìí burú jáì turẹ̀ là ń sọ pé à ń tẹ̀lé kitabu wa sunna ala fahmi salafi al-ummati as-salih à ń tẹ̀lé al àti sunna ní ìbámu pẹ̀lú àwọn aṣíwájú wa rere àkọ́kọ́ ọ̀dọ̀ ọwọ́ rẹ̀ o àwọn ẹni àtẹ̀lé táì sí nànà àwọn ẹni àtọ̀nà wọn táì forí sápánù kò sí tàbí ṣùgbọ́n pé oríire gbogbo oríire ń bẹ lójú ọ̀nà títẹ̀lé súnà orí ibú gbogbo orí ibú ń bẹ ń di yíya pàtó súnà ẹ wà kan nínú ìlànà al-kitab wa sunnah láti mọ̀ pé àwọn kan wà tí wọ́n jẹ́ al-mubashsharuna bil janna àwọn jáde fún òrùkọ ọmọ àlìjáná ni ọmọ àlìjáná ni ọmọ àlìjáná ni ọmọ àlìjáná ni láti ayé kó tó di pé wọ́n kú. màá fún yín lẹ́bùn kẹ́ ẹ mú èèyàn méjì péré wá ní ojú ọ̀nà tó takò tó súnà tí wọ́n ti jẹ́rìí fún pé wọ́n wà àlìjáná láti ayé. wá wá ẹ̀bùn náà ní pọ́ọ̀lù ájì lọ́dún yìí bẹ́ẹ̀ sọ̀rí kọ́ kàdíríyà ló ti rí mú wa ni o bẹ́ẹ̀ ti jàníyà ni o bẹ́ẹ̀ ṣàdìlíyà ni o bẹ́ẹ̀ rìfàáyà ni o bẹ́ẹ̀ bàdàwíyà ni o bẹ́ẹ̀ nàkìṣàbàndíyà ni o tó bẹ́ẹ̀ Ibrahim nyàsíyà ni o nítorí bá ti mọ̀ pé mú wa mọ́jà fara mọ́jà fara ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọ̀ padà sí di sunna. subhanallah ẹ wá dúró ìyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wà nù àdéhìí ọmọ àlùjáná lélẹ̀ àdéhìí mìíràn ọmọ àlùjáná lélẹ̀ nínú àdéhìí ẹ̀ ọ̀kan lásán wọ́n dàgbé yẹn mẹ́wàá. ní ojú ọ̀nà kìtàbù wa yìí ẹ̀yin àmọ́ ẹ̀ wá ń takò kìtàbù wa sunna ẹ̀ tí wọ́n ń pétọ́ rẹ̀ ẹ̀ pé ẹ̀yin wá tá a sì mọ̀ pé bàbá rẹ̀ lálùjáná kankan tọ́ba yẹn lé tẹ̀ ń gbé tẹ̀ máa yàgbẹ́ nù ẹ̀ wọ́n sì yàgbẹ́ lálùjáná wọ́n tọ́ ń bẹ̀. kí á lè yàn fẹ́ máa fi gbèsè ayé rẹ̀ ṣòfò sí lórí rọ́ ntí o garanti tí o dá yẹn lójú lọ́wọ́ á máa tẹ̀ bàtì. wọ́n á lọ sí wọ̀dífà wọ́n lọ záwíyà ọlẹ dákúbúra kalẹ̀ lórí irọ́ burúkú irọ́ tiẹ̀ ṣe máa tà gan láwùjọ áfíríkà báyìí wọ́n fi rí àwọn èèyàn mú bàjẹ́ ni ó sì hàn sí gbogbo àìdí tó fà because ẹ̀rì tí wọ́n bá ń ṣe tọ̀rí kọ̀ yẹn wọ́n máa ń lọ́rọ́ máa púpọ̀ torí kò ń ga irọ́ náà irọ́ ló bí tọ́ torí kò bí àwọn nira òun yìí àwọn òkúrọ lórúkúrọ mu náà jọ kóra àwọn jọ sí kùbùrà náà jọ kóra àwọn jọ sí záwíyà náà jọ da alábàáká àwọn ọmọ kó tẹsùn bá kọrùn káwọn máa fi sọ́wọ́ bí ẹni fẹ́ẹ́ jà kú gbogbo ẹ̀rọ burúkú yìí náà wọ́n ti wá lọ́kọ̀ kó tí wọ́n bá ṣe síkìrì débi kan àbá títí káwọn olówó lásán ètò báwọn olówó lásán àwọn ó di mínísítà àdẹ́sìl àwùlíyà táwọn máa pàṣẹ fowó kọ́rọ̀ láti sánmà a sì rí láti dọ́tí ẹ̀ tí ń pàṣẹ fún kọ́rọ̀ láti sánmà arígbó ti sàn ọ̀sán jáde nù lẹ́yìn gan irọ́ lásán irú akramakumullah ẹ̀sìn tí ò sínú Islam òdodo ni tí ò láǹfi kó bọyọ nù ojú ọ̀nà àwọn táwọn ń tẹ̀lé ni wọn náà yẹ tiẹ̀ wò àwọn tá a lọ ń tẹ̀lé ganan ni. ẹ̀rí pé ní yorùbá lẹ́bù kún má nínú tó tún ṣe wọn òní kí àwọn wọn ò dá islam mà lọ títí àwọn afá àkáǹtò sí ń bì ni wọ́n máa dá kan gbogbo gbà àwọn àfáà kan tó síbi wọn máa dákọ gbogbo à wọn tí wọn lè ní àwọn ah, tó ṣẹlẹ̀ sí bàbá ńjọ kan bàbá wa ń jókòó ńjọ kan wọn ń ṣe wáàzí ìṣẹ̀lẹ̀ kan ṣé ànábì nù nǹkan ṣe yorùbá pọ̀ àwọn bàbá tẹ̀ mọ nọ́mbà wọn àwọn bàbá tó ti pé kò yé yín gan báwọn náà gbọ́ ìsìláàmù yé tí wọ́n gbọ́ yé ẹ á máa fi ṣe rìwáyà àfi bí gbàtà wọn sọ ábà wà lọ́dọ̀ ànábì tí wọ́n wá ń ṣe rìwáyà ń tọ́ ṣẹlẹ̀. wọ́n lè fẹ́ sọ̀rọ̀ pé ẹ tọ́tọ́ ká kúnlẹ̀ àbí ọ̀tọ́ ká kúnlẹ̀ wọ́n lè gbé bàbá kan lọrin níjọ́ kan gbàtà wọn èèyàn wá ṣé bàbá ńlá ànábì sí yín wọ́n ní kí bàbá kan ń wò ó ńjọ́ kan wọ́n ní kí bàbá kan lẹ́kọ̀ọ́ ńjọ́ kan ẹni kíni bàbá ńlá nẹ́bí tọ́lọ̀ rán sí kàlàǹfọ́ọ̀dì. ẹ̀sìn Islam ni kọ́ọ̀lù lọ́hùn kọ́ọ̀lù rọ̀ṣùlù nǹkan ti wọ́n pọ̀ wọn kọ́ nípa ẹ̀sìn Islam wọ́n kàn wá sọ àwọn bàbá ń di ẹni tó ń gba ìwà ayáàtò wá lọ́dọ̀ wọn. alẹ́ nìkan lù kàn mọ́ sọ fún kékeré ẹ̀ka neglect àwọn èèyàn lò yẹn ẹ̀ mọ́ báwọn sọ̀rọ̀ lọ́nà ó ní à àwọn olè sọ ó nítorí pé tẹ bá bẹ̀rẹ̀ sí ní ìsìdánilẹ́kọ̀ọ́ tẹ́ tẹ bá ti sọ̀rọ̀ kan tí wọ́n gbọ́ lọ́wọ́ sí agbá ẹgbà wa rú rẹ̀ lọ́dọ̀ olùkọ́ wa ah, rìwáyà kí sáà gbẹgbà wa rú tí wọ́n sàn sáà rírú ẹgbà wa rí lọ́dọ̀ olùkọ́ tẹ́lá ti láàgbárí ọ̀ àwọn ọlọ́sọ sápò ààrẹ ni ìyẹn ni pé olùkọ́ òun ni bí ànábì tẹ́sí rí lọ́dọ̀ rẹ̀ mọ́ṣíkìlà wọ̀láì mùsùkìlà dá nǹkan sí ṣé gbogbo eléyìí ń bùkátà kọ̀ọ̀kan kiri ẹni pé ọ̀nà ọmọ pa lọ ọkọ̀ ìgbé bàbá ti ẹ̀ka náà kìíní kan ṣẹlẹ̀ ń dọ́ka bó ṣe ṣe ni àlọ́ lásán tí ò wúlò tí ò ní láàyè ìsìláàmù bẹ́ẹ̀ lákọọ́lẹ̀ kitabullahi wa sunnatu rasulihi sallallahu alayhi wa sallam ìtumọ̀ sí pé kò blọ́dì fúlù gbogbo àwọn bàbá wọn ètò máa ń ṣe tó bá da ọ sọ pé wọ́n ṣe dá àmọ́ kì í ṣe kó sọ wọ́n dá ànábì ànábì báwọn má ṣubúṣubú eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ́ẹ̀ o torí ẹ̀ fa'alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin ẹ ṣàkíyèsí bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ gàmẹ̀ o islam ni tó bá pé islam ni wọ́n bá fẹ́ ṣe ibi tá a ti máa rí nu wọ́n ti límìtì scope yẹn kí ẹ ṣe pé tọkàn mọ́ lọ wá wá islam bí ọkàn lọ́mọ àwọn bàbá kan àwọn kìnnìkan ọkàn máa tán ara rẹ jẹ ìdí nu dábìrì pé ẹni tí bá ti ń ṣe tọ́ta ko ìsìláàmù yìí báyìí kò táwọn mùsùlùmí ṣe torí gbọ́dọ̀ ni wọ́n ti lọ gba tiẹ̀ yẹn nǹkan tó ń sin gba lọ́dọ̀ rẹ̀ ṣe déédé sọ ilé ta ni ò sí ilé ta ni ò ní tíra àdéhìí gbèsè ayé àwọn sọ̀hábà ní ìsìn ibà ta ò pa sọ fún wa ń parẹ̀ lẹ́ni eléyìí sànàbì fa'alaykum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin challenge ńlá lélẹ́yìí fún gbogbo ẹni tó bá lò ń kọ́ kí o challenge ńlá lélẹ́yìí fún gbogbo ẹni tó bá wà ń pò pé kí o ló gbé mi débẹ̀ ẹni tó kọ́ kí o ẹ gbọ́dọ̀ kíyèsí ibi tí challenge ti ń wà òní bí kí irú èwo lẹ́yìn kọ́ gánà rí ẹ̀rí kí gbogbo ọmọ ń lọ ilé kí ó láwùjọ wa wọ́n ti jí lọ láàárọ̀ wọ́n wọ yúnífọ́ọ̀mù ẹbìrà irú kéwò lẹ́ ń kọ́ wọ́n náà tó fàbúrò rẹ bẹ́ẹ̀ irú ní kọ́ wọ́n tó fọ́mọ rẹ ní kọ́ torí lọ́pọ̀lọpọ̀ kéwù tá ń kéyìn kò padà rìflẹ́kìtì nàbì kò padà rìflẹ́kìtì nàbì náà là ń rí o gbogbo kí ó kàn bí àwọn alátakò fọlọ́ ìbáyìí náà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó lọ lé kí ó nà ní ọ̀fẹ́ gbọ́ qala Allahu qala rasuli àforí àforí àfagídí pálí àtìfẹ́nu kí á lọ fà ní kí ó nà wal Qur'anul Karim hujjatun laka aw alayk lẹ́nà níbi sọ alukur'an ó lè jẹ́ àwíjàre fún ẹ ó lè jẹ́ àwíjàre lé ọ lórí yóò dìbò alẹ́jọ́ fún ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù irú àwọn ilé kí òwò làwọn máa ń lọ kí ni wọ́n ń kọ́ ń bẹ̀ kí ni wọ́n ń kọ́ ń bẹ̀ kí ni wọ́n ń bá wọn sọ ń bẹ̀ tá a ní kọ́ wọn kó lò náà rí eléyìí pàtàkì púpọ̀ because ọ̀kan yẹ kí gbogbo àwọn ọmọ ọmọdé duplicate àwọn ọ̀daràn ẹni tó ń kọ́ wọn kí ó gan takotọ́ ló ń takotọ́ anabi sallallahu alaihi wasallam lárúbáwá sì pa lówó látọjọ́ tó ti pẹ́ wọn ní mahma yakunil murabbi yakunil murabba bó a ti ṣe rí lọ́mọ akẹ́kọ̀ọ́ wọ́n bá jẹ́ kí ó tó ọmọ lọ wọn ń ni wọ́n ń sọ. wọ́n pòdúsì páàgù tuntun ògùn ọmọ wọn gùn gàlígàlí yóò máa tẹ̀bi kó wọn dà lóru kó wọn dà dúgbò lù. mẹ́tẹ̀lì kan tó ti ẹ̀sẹ̀sẹ̀ kójọ àbá òun wẹ́ni tí wọ́n nàmá tó wọ́n nàmá látàrí tó ọmọ jóbi jóbélé. so tó yà jẹ́ pé àwọn páàgù là ń pòdúsì ibòmí wọ́n pòdúsì àwọn ọmọ yẹn ń wò. wọn ní laboratory kan tí wọ́n ti máa ṣèwádìí ńtọ́pamọ́ subhanallah ìlọ́ọ̀bí ẹni tí ọ̀dára rẹ̀ mọ̀ yóò wá da sí saráyé mọ̀ láti kúkú rí báwí bí ẹ̀yin náà ìbẹ́yìn lẹ́nu gbéra yín lọ bá wọn ẹ̀yin náà ni ẹ̀yin ní nǹkan ṣe tí ẹ̀ gbádùn kọ́lọ̀ ti kálukú ọgbádùn ẹ wá lọ bá ọkùnrin dídìrín kan kọ́ bá yín wo ní tí ọ̀sẹ̀ lẹ̀ lọ́la ẹni tó ti kú tó bá gbálẹ̀ sí láàrin ìtọ́jú kan bẹ̀ kò ní mà kọ́ kó létí òun sì máa di ọ̀sẹ̀ létí ọlọ́tún la subhanallah alazim wọ́n produce irú àwọn ilé náà rẹ́gẹ́dẹ́ àwọn babaláwo ọmọ alẹ́kùn sí àwọn yẹn ń wọ ọmọ pọ̀ sí kí ló dé tóbi jẹ́ pé njẹ́ ẹ̀kẹ́ kéèké fi sórí ire lẹ́yìn ń kà lọ́nà tí ọjọ́ pé kọrí ń kọ́ dín ní téèyàn fi sórí bú wọ́n ti wá kà fún pé tó bá ti lọ́lé kí wọ́n náà ti ní sẹ́nu wọ́n á dúpọ̀ ọmọ jalabi láìsí ara rẹ̀ ọmọ jálùbù wọ́n ń owó lọ́dọ̀ àwọn èèyàn yọtọ́ bá ti wá sọ́dọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan ọ̀daràn oògùn tí wọ́n mú ọmọ lẹ́wọ̀n ọ̀pọ̀ sí tiẹ̀ bọ̀ ọ̀nù ó ní lè dá sẹ̀mí. yọ wá jẹ pé irú àwọn eléyìí ẹnití ọmọ bíi tí kí ó kọjú sí ẹlẹ́lómínísì ó lè lọ ra program lórí rédíò kó ní bàbá àdúrà gbà tó náà bá wá fẹ́ sọ ọ̀rọ̀ kan tí bá ń gbọ́ pé ah alukurani làwọn fi ń ṣẹ́gun gbogbo ìṣòro ayé alukurani wà ó pé ah ó yẹ kí bàbá yìí ò lè mọ alukurani kà dáadáa o ó wá ní láhàúlà wà láàpọ̀ àtà àbẹ ẹrí nǹkan mẹ sẹ ọkọ mbà Kùránì ké kọjá sí sọmọ ńgbòdì jẹ káwọn olódò náà kọ sọmọ táwọn náà dá kan mà ńgbòdì jẹ pé yìí náà ayé kò tọ nìyí bàbá yín sòdodo kò ní tẹ́yìn lọ́rùn bí kò gbé kò lótú kálé yín lọ kọ ọmọ àdìká àdìká sani oníṣẹ tó ti kálé nìsín yóò bá lẹbù yóò rí mọ́lẹ̀ yóò gbé kọ yóò sókọ ẹlòmíì gbé mi àgbékalẹ̀ tí ń bí ẹnkùnrin àdó burúkú bẹ́ẹ̀ ni yorùbá lẹ́nu wọ́n máa yọ mìíràn akitẹ́rùhùn bíi lẹ́yìn ilẹ̀ ọ̀hún mùsùlùkùn ẹ̀ ń tọ́pọ̀ dùnú ọ̀gbọ́ lọ́wọ́ bá gbọ́ àbí kó tó jẹ́ kí wọ́n tún ṣẹbọ sọ́lọ̀ wọ́n máa ṣẹbọ sọ́lọ̀ gbọ̀nà míì náà tó sì dáa bẹ́ẹ̀ kò kúkú dáa bẹ́ẹ̀ fàáríkùn bí sunnẹ́tì sunnẹ́tì lọ́kọ̀lẹ́fẹ́ ìrọ̀ṣìdín al-mahdiyin min ba'di ẹ̀ tẹ̀lé tẹ̀lé tàn ibi tó rí rí wà nù ẹ̀yẹ́ máa ibi tẹ́ ti gbọ́dọ̀ ṣe àti a bá sì gbogbo ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí yóò dòdodo tí èèyàn padà máa kábàámà tó bá fetí padà bá rẹ̀ tí èèyàn padà máa dúpẹ́ fọ́lọ́n tó bá gbọ́ tó bá mú lò ẹni tó wà lókè pẹ̀ ní ronú pìwàdà tí wọ́n máa ṣe dáadáa lẹ́yìn títí ń ṣàìdá tí wọ́n gbọ́ lọ́ngbọ́ lẹ́yìn tọ́mà tẹ̀lé ta lóbi sọ̀rọ̀ láì sọ̀rọ̀ lẹ́yìn tó ti kọ́kọ́ jẹ́ aládàáda lẹ̀ àmọ́ bàbá ti kú tẹ́tàn sọ wá sábẹ́ ẹ̀lẹ̀ kò sáyè fàtúnṣe mà ìdí inú tó fi jẹ́ pé ọ̀rọ̀ ọwọ́ ọ̀gbá ká máa dàgbà sí ọ̀rọ̀ ọwọ́ ọ̀gbá ká máa yiri ń dàgbọ́ wò tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀ ni torí pé ẹni tí ń bẹ lónìí ni wọ́n fi òsì lọ́la ẹni tó sì fẹ́ ẹni tó fẹ́ kọ́ dáa fún ọ ọ náà ní dáa lé ti sọ pé wàhálà yìí náà hùn nàjìdá yìí fi ọmọ nà méjì ọ̀nà tí wọ́n gbà tí fi wọ́n náà ti dá àmà tí wọ́n ń gbọ́ tá à ń sọ ọ̀nà tí wọ́n gbà fi sórí ibu wọ́n náà ti dá àmà wọ́n kó táwọn máa ń pè ọ lọ sídìí rẹ̀ ẹ̀hìn ìwọ lọ́wọ́ lọ́wọ́ ìjọba wọ̀ ẹ̀ àmọ́ wọlé wizra okra ara ẹnu ẹsẹ̀ kan kò sí tí ọ̀bọ̀ ọ̀rùjẹ wọn ló rù dára rẹ̀ torí kò sẹ́ni tí ń fi àárù fi ṣiṣẹ́ lálùkìyàmù kálukú ní òrùjẹ kákìí sára níta tẹ̀lé tàbí sórí rẹ̀ lànà bí sọ fún wa yìí tí àròlé bá ṣe nǹkan tó bá ti jọ́ kan nínú àwọn wọ̀nyí a láti máa yiri rẹ̀ wò. àwọn nídìí láti gbé sórí àtẹ àwò sí ẹni tó ṣe sí Abubakar ni naam ẹni tó ṣe sí Umar ni naam sí Usman ni bẹ́ẹ̀ ni Aliyu ni bẹ́ẹ̀ ni kọ́lọ̀ torí tá a bá tẹ̀lé tí wọ́n ń bẹ̀ ní títà látẹ̀lé tànàbẹ̀ Muhammad sallallahu alaihi sallam tó lọ́nà lọ́sọ̀kẹ́ fún aleikum bi sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin. àpèjúwe kan ni láyé anabi muhammed sallallahu alayhi wa sallam lọ́jọ́ jùmọ̀á ẹ̀ka péré náà máa ń pèpè fún salatul jùmọ̀á wọ́n sì ní pè orígbà tí imam bá dé tí imam bá dé tó bá tún gorí mímbàr báyìí wọ́n pèpè fún sọlá ẹ̀yọ kan ni olólùwọ̀n bá wọn sọ pé yá ayyuhal ladina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ati fas'aw. إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون أيها الوجود تابت وقوي وقوي في صلاة نيوجو جمعة ẹyára tètè lọ síbi ìrántí ọlọ ẹ pa káràkátà jù títí bẹ́ẹ̀ ló lóore jùlọ fún yín tó bá yẹ pé ẹ bá mọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀kan ni wọ́n máa ń pèpè fún sọlá sọlá tó jùmọ̀ láyé ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni láyé Abubakar bẹ́ẹ̀ ni láyé Umar bẹ́ẹ̀ ni níbẹ̀rẹ̀ ìjọba Uthman radiyallahu anhu kí Uthman ó tó wá fẹ́ ọ̀kan kù. ó wá nínú Sahih al-Bukhari igi Uthman ibn Affan radiyallahu anhu zaada adhanan thalithan yawm al-jumu'ah ó ti àfikún pèpè ẹlẹ́kẹta lọ́jọ́ jumu'ah ìpèpè méjì ló ti wà yẹn kí sọ́mà pèpè fún sọ́lá ẹlẹ́ẹ̀kejì ní al-iqama ṣùgbọ́n Usman fẹ́ ọ̀kan fún ẹ ọ̀kan tó fi kún yín wọ́n nígbà táwọn mùsùlùmí pọ̀ gan ó débi pé sọ́mà pèpè fún sọ́lá lọ́jọ́ júmọ́ púpọ̀ nínú wọn kò ní fura mọ́ pásítọ̀ tuntun èrò ti pọ̀ a sì ní gbòǹgbòǹ àwọn bí àwọn ẹni tó kókò fún sọlá tí wọ́n gun manara ni ìní asóró yẹn ni wọ́n gùn tọ́másì gùn wọ́n lọ sókè ìtumọ̀ rẹ̀ nù kéde kí wọ́n fi ń soge sí mọ́sálásí kéde kí wọ́n fi ń ṣe fáǹsì ẹni tí ó pè sọlá tí wọ́n ṣe gùn ké lọ́nu ó sì lọ dúró ń bẹ̀ ọmọ rẹ̀ ti kásìkò pé kéde kásìkò ti pé kó tó gùn ké torí tó bá ń retí kásìkò pé kó tó gùn kí oṣù sẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kó tó dókè tí gbogbo àsìkò ti lọ tán bẹ́ẹ̀ náà láti mà nílùú Islam dì sí láwọn ọ̀dọ́ wa ń bì yá nídi láti rìfọ́ọ̀mù ara gidigidi islamically ẹ̀rọ ń dẹ́kọ̀ọ́kọ̀ fún sọ láti ní ìsìn ó lè lọ́ọ́ máa sọ̀rọ̀ kọ́ máa sẹ̀pẹ̀ kọ́ máa lọ tún kọ́ máa tán ara rẹ jẹ́ àsìkò sọ láti oṣù wa wọlé tó ṣẹ́jú mẹ́wàá kẹ́ tó pè kọ́tọ́ bẹ̀. ìjẹ́ni tó pè sọ láti máa ń ṣe ní ìsìn láwọn ìlú Islam ó ní kí wọ́n gbé rẹ́díò sẹ́gbẹ̀ẹ́ torí tásìkò sọláàtì bá ti tó rédíò kan wà nílùú yẹn tẹ́ pé wọ́n sọ fáwọn èèyàn fásìkò ti tó sìkò sọláàtì bá ti tó wọ́n sì pèpè fún sọláàtì yẹn pẹ̀lú ohun lágbájá tó ń bá ti bẹ̀rẹ̀ báyìí olùpèpè fún sọláàtì ọ̀pá rédíò ọ̀nà ọ̀bẹ̀rẹ̀ lẹ́sìn tó gbọ́ tó mọ̀ síláàtì lù at that very moment ní kálukọ́ ọmọ pèpè fún sọláàtì ẹni tó bá pẹ́ sígbà yọ kàn àbùkù síbẹ̀ làwa ń ṣe ẹ̀yìn bá ti gba sọ̀látù khairun minan nawm ní ìsìn láti ibi aago márùn ọkọjá àṣẹjú méjìdínlógún àwa pè àwọn kan aago márùn àbọ̀ àwọn kan aago mẹ́fà ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àwọn ẹlòmíì ó kó kún ìṣẹ́jú àwọn ẹlòmíì ó kù ìṣẹ́jú mẹ́wàá lórí ìṣiríṣi mùsùlùmí bẹ́ẹ̀ àìmọ̀kan ti pọ̀ jù èwo ni àwọn mùsùlùmí fẹ́ mú bẹ̀ ni ẹni tó wá pè lásìkò tó yẹ kẹ́ ẹ máa tẹ̀lé wá pé àtijọ́ àwọn ilé òtún kọjá dé tí yóò tí ì má <laughs> ẹni tó pè lásìkò gan wọ́n tún sọ lẹ́nu nígbà tó kó lódò lọ́pọ̀ jù àmì olódò òdò ti pọ̀ jù lù wọ́n dẹ́sí Islam nítorí ẹni pé tásìkò ń bá ti tó kẹ́nìkan ọmọ gbẹ̀yìn gbogbo mọ́sálásí àti táìm ni wọ́n pèpè fún sọ́láṣí gbogbo ẹ̀ náà ó sì pẹ́ ó pẹ́ àrírò ẹ̀rí ọgbọ́dọ̀ ju ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta lọ ẹ sì gbọ́ sí gbogbo yẹn fi mọ̀ pásítọ̀ sọ́láṣí ti wọlé tọ́ ìgbà tó dá Osman, Usman radiyallahu anhu ẹni tó pèpè fún sọ́láṣí ọwọ́ Usman wà ra lẹ́kàn sẹ́wọ̀n kó lówó ni ọ̀rọ̀ alẹ́ kan sáàrin àárín ọjà nítòsí mọ́sálásí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yóò wá ní tí àsìkò sọ̀láàtì bá ti ń súnmọ́ tó bá ti ń súnmọ́ pé òrùn ọyẹ tàrí kó tó yẹ tàrí wọ́n lọ pèpè alákọ̀ọ́kọ́ lẹ̀ torí ẹ̀kọ́ tako súnà kẹ́ ẹ pèpè alákọ̀ọ́kọ́ lọ́jọ́ júmọ̀á kó tó di pé òrùn yẹ bá máa yẹ tàrí kan ó kù ìṣẹ́jú mẹ́rìndínlógún sixteen to one ó tọ́ kẹ́tí pèpè lẹ̀ tọ́lá kọ̀ọ̀kan yẹn ní nǹkan bíi káyipé twenty five to one sàǹfóònù tí yẹ sàrí ẹ pèpè yín sílẹ̀ ní twenty five to one gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń ṣe láwọn ìlú Islam lónìí tó bá dọjọ́ júmọ̀ á wọ́n á ti pèpè aláfọ̀kọ́ kóònù tó yẹ tàrí. tó lọ́nà tó ti pé ó fi hàn á rí five seven minutes sígbà tó ràn ọ́ yẹ tàrí. tóun bá ti wá yẹ tàrí tá yẹ tàrí ìmáàmù ti dé. tó wọ́n ti pèpè ẹlẹ́ẹ̀kejì. tẹ́lá kọ́kọ́ yẹn Usman ṣe bẹ́ẹ̀ láti ta àwọn èèyàn jí ní di káràkátà wọn tó ọ̀ràn ti pásítọ̀ sọ láti ti súnmọ́ immediately sọ ma ti gbọ́ àríjà yẹn wọ́n ti lọ pè é níbi ilé tọrọ àwọn lókè rẹ̀ wọ́n gùn lọ sọ ma ti pè é báyìí kálukú ti máa mọ pásítọ̀ sọ láti dé ó ti dé kálukú ọmọ fọjà alẹ̀ wọ́n mọ lọ mọ́sálásí sọ ma fi wọ́n pè ti mọ́sálásí wọn mọ̀ fi kọ́lá ọ̀sùn ìmáàmù ti dé. sọ nínú rẹ̀ eléyìí bẹ́ẹ̀ nù sunnatul khulafa ar nínú lànà àwọn àrólé tọ́jú àfinimọ̀nì. ànábì náà ló ní ká tẹ̀lé lánàá Uthman ló sì fi léyìí fún táwọn aṣọ yìí pé ká pèpè alákọ̀ọ́kọ́ kí ìmáàmù tó dé lọ́jọ́ jùmọ̀ sápè ń bídà náà bídà báwo tí bá nàbí náà ló ní kẹ tẹ̀lé tó kẹ tẹ̀lé táwọn àrólé àbí tí wọ́n bá jẹ́ tẹ̀kífìrí tí ọ̀dà kankan mà olódo lásán tí ọmọ tó kọ́ ọmọ kàfàrà àwọn mùsùlùmí lọ. bẹ́ẹ̀ ọ̀gá làwọn tó ń retí irú rẹ̀ náà yọ̀ọ̀kan ló ní kíá hẹn anabi sallallahu alaihi wasallam tó ní ẹtẹlẹ tèmi ẹtẹlẹ tàwọn àrólé tí ó dé lẹ́yìn mi ọ̀kan nù sì ni Usman àbí wa wa so nítorí ẹ gbogbo kò sẹ́ni takò eléyìí torí ẹni alùsùn náà máa ń pèpè fún sọlá lẹ́ẹ̀mélòó lẹ́ẹ̀mejì lọ́jọ́ jùmọ̀ eléyìí jẹ́ báwọn. àmọ́ nǹkan mi wà tó tó hàn pípé ànábì ò síbẹ̀ sátẹ̀lé abáni tẹ̀lé ẹwà pèjúwe ngbàtà nàbí sallallahu alaihi wasallam tọ́lọ sí hajj gbàtó wà láwọn al-mashā'ir àyíká ti ń ṣe hajj bíi Mina Muzdalifa Arafa gbogbo sọlá ti dáná bí sallallahu alaihi wasallam ń sè mbẹ́yẹn náà sọlọ wá ti tọ́jú ní rọ́kà mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin rọ́kà méjì méjì méjì méjì lànà bì sí wọn. ìgbà tó sì ṣe bẹ́ẹ̀ gbogbo kó wá táwọn náà wá fi hajj wọn à ṣe yàtọ̀ láàrin ẹni tó wá látọ̀nà jíjìn àti ẹni tó wá láti Mẹ́kà gbogbo wọn bá nàbì ti ṣe sí òun náà làwọn náà ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ títí ń bá ajára mẹ́kà sẹ́mi lè máa pé sọ̀lá sí nítorí pé mẹ́kà náà ni Muzdalifa mẹ́kà náà ni Mina mẹ́kà náà ni Arafa kìí sí ìrìn àjò sẹ́mi lè máa pé sọ̀lá sí bí ní sẹ́ Ògbómọ̀ṣọ́ ló dọ́ọ̀bà Ògbómọ̀ṣọ́ ló kù Ògbómọ̀ṣọ́ ni eh, wọ́n ti pè é eh, igbọ́n wọ́n á lọ wọ́n á ti kọ́sùrù kọ́sùrù báwo pé kíni àbọ̀ lọ sí kọ́sùrù lódò ọba àá ìrìn máa jìnnà pọ̀ tẹ́kítì yẹn bá mọ̀kó sọ láti fi odò ọba ní ọ̀bọ̀tì kò ní yá bì kan tọ́ bẹ́ẹ̀ náà nìjẹ́ bá wà ní Mínà sí Mẹ́kà kọ́dà Mínà ti sàn sàn sàn àbí Mẹ́kà ti sàn sàn sàn sàn ó ti kanra pẹ̀lú Mínà. so bẹ́ẹ̀ ni Muzdalifa lẹ́yìn Mínà. Àrafà lẹ́yìn Muzdalifa ṣé àwọn àwọn lè pé nítorí pé Mẹ́kà là ń gbé èsì torí pé àjọ ọmọ Mẹ́kà o ẹni tí wọ́n ti ń gbé bẹ́ẹ̀ wọn ò pọ́ máa lò sáré torí pé à ń gbé Mẹ́kà káwọn ọmọ wa pé sọlá ti wà. a sọ pé láyé ànábì náà àwọn tí ń gbé Mẹ́kà pọ̀ táwọn náà wá ṣe hajj pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam àgbọ́pẹ́ nìkan dìde ó pé sọlá ti wà. ẹ wá wò Uthman radiyallahu anhu ìgbà tó ń di àrólé tó dé Mínà àti Muzdalifa àti Arafa ń pè sọ láti rẹ̀ nù ìtànàbí ṣe mẹ́rin méjì mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ní sùn. سيف عليكم بسنتي وسنة الخلفاء الراشدين أنا بسيماني ميجي عثمان سيماني títa alẹ́ tẹ̀lé nì Ànábì sallallahu alaihi wasallam torí pàtàkì ti hàn bẹ̀ ẹ̀hìn tọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ tánàbí ń sọ̀rọ̀ tání tún sọ̀rọ̀ kò sí ọ̀dọ̀ ẹ̀ wáwò ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ìgbà tí Uthman radiyallahu anhu tó ti salatu dhuhr rákà mẹ́rin àti wọn parí sọ̀lá àwọn kan á takò. wọn nàbì sallallahu alaihi wasallam rákà méjì ló ti kí ló dé tí wọn ṣe mẹ́rin Lọ àníyàn ń la ni pé mo níyàwó mo níyàwó tí mo fi sí mọ́kà mọ́kà ní ń gbé sẹ́sì kó fi ṣẹ̀rí àsọ pé gbogbo olùtẹ́ bá ti níyàwó ẹ̀ bá a má máa gbé ilé yìí bá ti débẹ̀ kí lẹ́ẹ̀ máa ṣe ẹ̀ máa pé láti bí kéèyàn máa ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ èkó lọ́wọ́ àti twenty four seven ṣùgbọ́n fi ìyàwó kan sílẹ̀ yìí ọkàn lè wálẹ̀ yìí lẹ́ẹ̀kan láàrin ni ìjẹ́ tó bá ti wálẹ̀ yìí lẹ́ẹ̀kan láàrin sí ọmọ pé sọ láti rẹ ni àbí ọmọ ṣe sọ láti rẹ mùsáàfẹ́ yà ọmọ pé sọ láti rẹ nítorí pé ó ṣe kí ni torí pé ó níyàwó lẹ̀ gbogbo bí tẹ́ bá ti níyàwó kí ni ó kọ́ rẹ̀ ilé. Usman wa ni torí pé mo níyàwó Mẹ́kà àwọn sọ̀hábà kan á sọ pé ọba níyàwó Mẹ́kà torí pé Ànábì sallallahu alaihi wasallam kò pé sọ̀láàtì kò sì sọ bẹ́ni tó jára Mẹ́kà kò pè wọ́n á bí olùmọ̀wá àgbà olùmọ̀ńlá Abdullahi bin Mas'ud radiyallahu anhu olùmọ̀ńlá gidigidi ní ibn Mas'ud ló dé tẹ̀yìn náà ẹ́ ẹ̀yin náà tò lẹ́yìn Usman ẹ̀ wá ń pé sọlá tìrákà mẹ́rin ó ní abẹ́rẹ́ ni èmi náà rò bẹ́ẹ̀ ṣe rò ṣùgbọ́n àlùkìlà àbùsọ̀rọ̀ aburú nìyàfa mi ò sì fẹ́ dá burú lẹ̀ ìdí nu tí mo fi pé sọlá ti pẹ̀lú ẹ̀ abẹ́rẹ́ nǹkan mọ́ aburú nìyapa kírun ibùdó mọ̀sùlùmọ̀ sọ pé aṣọ láti aṣọ yìí kì í ṣe sọlá tòró ti takò dáná fi ṣe sódì àfọ wọ́n ti kọ́ mọ́ mi. kiri ọ̀sẹ̀ rẹ̀ mọ̀ pé bóri tí ṣe máa hó sẹ́nu láyè yọ fẹ́ ṣe nǹkan kan tí gbogbo ayé òfin dáàmà kọ́lé fẹ́ràn ya papọ̀ lè dọ̀ ọ̀mà nígbà tó yẹ pé ayé lọ́pọ̀lọpọ̀ wọn wá wọn ọ̀dọ́ lọ́wọ́ bá mà dípò kí wọ́n máa ṣe nǹkan tá ṣe nítorí rẹ̀ wọ Uthman kí ló dé ó ṣàlàyé Ibn Mas'ud bẹ́ẹ̀ ṣe nímọ̀ tó ẹ̀yin náà ẹ̀yin náà ẹ̀ mọ̀ fáwọn èèyàn máa fẹ́ dá nǹkan lẹ̀ ni wọ́n lọ gbọ́n jù wọ́n lọ ìrì pé wọn náà ń gbọ́ àwọn àti wá tán kẹsẹ́ lọ́wọ́ àgbẹ̀ yọ̀ọ́sì yọ̀ọ́sì tí o bá ti ọ̀ á jẹ́ pé àìfẹ́ ni pé yọ̀ọ́sì sọ́ba <laughs> da gbogbo ẹ̀rù Usman ni ah, Ibn Mas'ud bẹ́ẹ̀ ni èmi náà ṣàkíyèsí ń tẹ́ ṣàkíyèsí ń lakin al-khilafa ṣáà ṣùgbọ́n aburú ni ká yà pa ẹ̀yin náà máa sọ dọ́ọ̀bà ṣe tó fi mórí àwọn mùsùlùmí tó ọmọ kanra wọn lágbo ọ̀gbọ́dọ̀ sí o lópin ìgbà tó bá pé ń jẹ́ ẹsẹ̀ òun náà kò sí ń tó burú ń bẹ̀ kò sí ń tó burú kò pé kítọ̀ láti yan ọmọ gbà ṣùgbọ́n ọkàn jẹ́ ń tọ́ dáa jù ní ń tọ́ dáa jù ní kí wọ́n á lọ fi ṣe ṣe méjì ní kẹ́hìn ọ̀sẹ̀ méjì nígbà tí kálukú sì ti rí bẹ́ẹ̀ àjọ pé njọ́ mi ní tí Usman bá ti fẹ́ ṣe sọ́lá àti ẹlòmíì lè má tò lẹ́yìn rẹ̀ ńbẹ̀ kó torí kò ní jẹ́ ká ṣe sọ́lá tún níbàámu pẹ̀lú bí anabi sallallahu alaihi wasallam ti sọ. torí ẹ fa alaykum sunnati wa sunnati al-khulafa'i ar-rashidin wá fẹ́ mọ súnà àwọn khulafa pé mo ti fẹ́ mọ̀ ẹ padà sídìí àwọn tíra ni nítorí pé Islam kò síbi ẹtí lè máa ń pa rẹ̀ àfi kẹ́ ẹ máa ka àwọn nǹkan tó ń bá kọ kẹ́ ẹ sì máa tẹ́tí gbọ́. kìí ṣe ẹ̀sìn tó yẹ pé látara àlá láti mú ayé sì rí lára àlọ́ ìmàlẹ́yàn wà. tìrọ àwọn tìrọ àwọ̀ gan-an tẹ́kí bẹ́ẹ̀ ṣe ń ka kí lànà bí sọ kí lànà bí ṣe kí lànà bí sọ kí lànà bí ṣe ní àwọn tìrọ àhàdé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa kà á nù àwọn náà kí ni sàábé sọ kí ni sàábé ṣe kí ni sàábé sọ kí ni sàábé ṣe. gẹ́gẹ́ bí al-Musannaf ti Ibn Abi Shayba bẹ́ẹ̀ sì bá àwọn àdìsí pàdé ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ lẹ́bọ̀rọ̀ àwọn sàhábà náà pàdé ń bẹ̀rẹ̀ gẹ́dẹ́ àti sí wọn. bẹ́ẹ̀ ni al-Musannaf li abdur bẹ́ẹ̀ ló nà bẹ́ẹ̀ náà ni tíra kan tí al-Imam al-Bayhaqi tọkọ Ma'rifatu sunani والآثار معرفة السنن والآثار إبار وعن صحابة تسيهم قديم بلقدة بين أن ترى تبقى جمجو السنن الكبرى للبيهقي إبقى قديم به وبعد ترى وما سلايفها إلى أن صحابة سي إلى أن صحابة هو. so ẹ bá ẹ bá pàdé ń bẹ lóríṣiríṣi a ti dúpẹ́ bọ́lọ̀ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra wọn yẹn náà làwọn olùmọ̀ ti ṣiṣẹ́ fún lọ́nà tó ti kọ́ àwọn tó máa ń bá pàdé ń bẹ̀ ọba pé nìkan ti ṣiṣẹ́ fún yóò sọ fún ọ pé eléyìí fẹsẹ̀ nílẹ̀ eléyìí ọ̀fẹsẹ̀ nílẹ̀ eléyìí ṣe eléyìí oṣù kọ́ lọ́wọ́ bá a san wọ́n án rí. náà tó eléyìí jẹ́ àwọn khulafa ar-rashidun. anábì sallallahu alaihi wasallam àzùkú addu alaiha bin nawajid. ẹ ti ìlànà mi àti tàwọn sọ̀hábà yìí mu pẹ̀lú eyín parí ẹ̀kẹ́ ẹ dì mú pẹ̀lú eyín parí ẹ̀kẹ́ kọ́mọ́ bá bọ́ sọnù. àwọn nǹkan ní ànáwájẹ́ ọ̀nà ní al-ayyab àwọn eyín ọ̀gàn ẹni ọ̀fi dì mú ṣùgbọ́n àwọn tó pọ̀ jù wọ́n ní bin àwọn ní al àwọn eyín parí ẹ̀kẹ́ ẹni kí ọ̀fi mú ẹ̀yin náà sì mọ̀ yín pé ń tá a bá fẹ́ yín parí ẹ̀kẹ́ dì mú ẹni tí ó gbà mọ́ wa lọ́wọ́ múra ẹni tí ó gbà mọ́ wa lọ́wọ́ yóò múra ní ti tó bá fẹ́ yín ọ̀kan tó bá fi di ẹran mú ìdajì wà ń ta ìdajì wà nù sọ̀rọ̀ pé tó bá wu ẹlòmíì jẹ tí ẹran yẹn ò sì tì sí lẹ́nu tiẹ̀ yọ fà tó bá fà inú kẹrin ó jáde lẹ́rọ̀ àbí tí ọba jáde lẹ́rọ̀ kọ́ jáde tẹ̀yìntẹ̀yìn yàá ah, wọ́n ọbẹ̀ dẹ́rẹ̀ jẹ òótọ́ bẹ́ẹ̀ ńgbà tó fara gidi ọba mú eyín rẹ lọ àmọ́ tó bá gbẹ̀yìn parí ẹ̀kẹ́ ló fi dì mú a ah, kò sírò agbára náà dábì lè fẹ́ràn tẹ̀yìn parí ẹ̀kẹ́ wà bọ̀ àwọn eyín àbọ̀rọ̀sì ni wọn eyín ọlọ eyín ọlọ tí ń lọ nǹkan nu àwọn eyín ọ̀kan.

gbogbo ọ̀nà wọ́n sì máa wá láti lé wa kóńdé súnà wọ́n sì máa gbìyànjú láti mú wa fi súnà wa gba fi gbà pààrọ̀ òkè báwo ni súnà ṣe ní bọ́mọ lọ́wọ́ wàá ti mú gidigidi wọ́n fi tẹ̀yìn sàpèjúwe ni ètò wa lọ pé súnà sẹ́nu sí búrẹ́dì ni ẹ̀hẹ́n ìdáná fi sọ̀rọ̀ máa sọ́nà sọ́nbẹ́ni kó o lè mọ bó o ṣe dì í mú sí torí níta bá ti fi ọgbọ́n mọ́ wa lọ́wọ́ tá fi yín parí ẹ̀kẹ́ dì í mú kò lè bọ́. ìyẹn ní kékeré ṣe kó fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ ó fi mú súnà rẹ tó máa ti fúnlẹ̀ mọ́ pé nígbà wọn mú òsè má mú òsè má èmi náà ò tí fẹ́ sọnù. Ah, tọ́ba ti jẹ́ pé bẹ́ẹ̀ ló ń ṣe ẹ̀rí pé padà di tà ẹ̀yin náà sì ní sálẹ̀ máa rí gbèsè ayé yín ìdíje ọ̀dọ́ yìí ó sọlá bàbá rẹ jìlá wọn ni yọnu tí ọ bàbá ké súnà súnà súnà kí súnà kẹtẹ ń bá ká yóò máa fẹnu sáta súnà nàbì sallallahu alaihi wasallam lọ́ba máa ṣe ẹlòmíì látàrí pé wọn ò fún lówó oúnjẹ mọ́ yóò bá fi súnà nù ẹlòmíì látàrí pé wọn láwọn ò ní san oṣù kú rẹ̀ mọ́ yóò bá fi súnà nù ẹlòmíì látàrí pé wọn fi sísọ́ọ̀sì gé gbogbo ẹ̀wù rẹ̀ dànù yóò fi súnà nù ẹlòmíì látàrí ègún lásán yóò bá fi súnà lẹ̀ àìmọye lóríṣiríṣi ẹlòmíì wọ́n sì sù wọ́n sù lókèlè wọ́n sọ látòkè wọ́n sọ mẹ́lẹ̀ ó tún dèdè súnà ọmọ yìí wọ́n ti gbé nǹkan wọ́n gbé nǹkan kan jẹ fún abu alayha bin nawajiz ẹ fi yín parí ẹ̀ka yín dì mú òun di tiẹ̀ mú dáadáa ni. kò sí ẹni náà táwọn òbí rẹ bàbá àwọn àbá rẹ tí wọ́n jọ ń bí dáa tí wọ́n fi ọlẹ̀ fi súnà ní fi torí rẹ̀ wọ́n fìtínà rẹ̀ gbogbo ọ̀nà tí fi fìtínà yẹn ni wọ́n fi bọ́ ọ̀jẹ̀ fi súnà yẹn lẹ̀ àwọn náà ń ní wọ́n mọ̀ dájú kó fi lẹ̀ wọ́n gbìyànjú bí kò fi lẹ̀ wọ́n dúnkokò mọ́ wọ́n halẹ̀ mọ́ máa ti ti ti oṣù gan-an wọ́n ń bi tóró ti gba wèrè mẹ́sìn lẹ́nu wọn lọ. táwọn bá wá sùn sí torí irun tó ń ṣe fún ọ wọ́n tún ṣe fẹ́ lómi. àwọn tí wọ́n bá sùn sí wọ́n padà máa sọ pé àwọn ọmọ kò sí tẹ̀lé sí o ẹ lè rí nǹkan gbà lọ́wọ́ ẹ jẹ́jẹ́ á máa wò náà ẹ jẹ́ á máa wò náà torí ẹ bóun ni súnà tiẹ̀ rí. ṣé ẹyin ọ̀kan ló fi dìímú ni àbí ti parí ẹ̀kẹ́ tó ń mójútó lódodo àbí múnáfìkì ni ọ́ nítorí pé mi náà múnáfìkì ni sèǹdì súnà wọ́n kà fi ń wo ni ẹlòmíì kò sàdédé máa ṣe súnà ó rò pé òun ń bẹ̀ ni sọ̀ngbà tí ó sì ń bẹ̀ fi rú àwọn èèyàn ni kò rú fi ọ́ padà oríṣiríṣi nǹkan ní ìṣẹ̀lẹ̀ lábẹ́ sẹ́mà yìí torí akramakumullah súnà wa ẹ jẹ́ ká mọ̀ pẹ́ sìn ẹni tí sì ń sẹ́sìn kò gbọ́dọ̀ fẹ̀sìn rẹ̀ ṣeré kò gbọ́dọ̀ fi tajú kà kò gbọ́dọ̀ mójútó títí tó fi wọ sàárè rẹ̀ ẹ̀ dín mú gidigidi ìdí ni pé ẹni tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ pọ̀ gan-an tèdímú níbi tí ò ti ní jábọ́ náà ṣe ní eyín parí ẹ̀kẹ́ torí tí ọba jẹ́ ń tó lágbára lọ ọba fi dì í mú kò sí tàbí ṣùgbọ́n yọ bọ̀ yọ bọ̀ ẹlòmíì ìyàwó lásán ní ọgbà súnà lọ́wọ́ yìí ẹlòmíì bàbá àti ìyá rẹ̀ ní ọgbà lọ́wọ́ yìí ẹlòmíì àfa rẹ̀ ọ̀daràn ní ọgbà lọ́wọ́ yìí ẹlòmíì ará àdúgbò ní ọgbà súnà lọ́wọ́ yìí ẹlòmíì sọnù àwọn aráyé ní ọlẹ́kọ̀ọ́ ìdè súnà so ẹ fi eyín parí ẹ̀kẹ́ ẹ fi dì í wa iyyakum wa muhdathatil umur anábìíní ẹ wá sọ̀rọ̀ fáwọn àdáda lẹ̀ nǹkan o gbogbo àwọn nǹkan tó bá jẹ́ ibi tó rí bú wà nù bẹ́ẹ̀ bá ń rọlù àdáda lẹ̀ bú nù ẹ jìnnà sí pàápàá jùlọ àdáda lẹ̀ nídìí ẹ̀sìn nítorí tó máa ó ní ti pẹ̀lẹ́sìn torí ẹ̀ làwọn olùmọ̀ nípa súnà sọ pé àdáda lè pọ̀wọ́ nù àwọn àṣà wa torí ẹ̀ ló ṣe débìlà tó wọ̀ ẹ̀ débìlà ọ̀jọ́ra wọn ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni ṣùgbọ́n sọ̀lá wa ti wà kọ̀ yàtọ̀ ẹ̀wù kálukú ọ̀jọ́ra wọn ṣùgbọ́n sọ̀lá wa ti wà ń kọ́ kọ̀ yàtọ̀ wọ́n bẹ nu wa ní ìṣẹ́jọ́ pé bọ́tìnì àti bẹ́líìtì ló fi de ṣòkòtò rẹ̀ sá ó sì bẹ nu ẹ tó fokùn dé tiẹ̀ sá kọ́dà ẹlòmíì bó ti dàgbà tó rọ́bà ló mú tiẹ̀ lọ fa so gbogbo eléyìí <laughs> gbogbo eléyìí kò sí wàhálà ń bẹ̀ níìsì wọn fọ́kà wà wọn fọwọ́ jẹ ẹnìkan fi síbí jẹ ìjọba kú láti gbìyànjú láti rí pọ́wọ́ tó ń fi jẹun kọjọ́ máa ka mẹ́ta lọ láti kọ́ sí anabi wa Muhammad sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé síbí náà ni kò sí tó burú mbẹ́ ó sì rí pé ọba di síbí mú ọmọ ká mẹ́ta náà ó lè fọ́ ọmọ ká mẹ́rin gba síbí mú. torí ẹ̀ láfàtàn náà olùmọ̀ nípa súnà sọ pé síbí gbígbá mú gan ó tún mú yàn lè ṣe súnà púpọ̀ tọrọ ọmọ ká mẹ́ta wọn lánàá lè ṣe ìjẹ́ bó sì pé gba síbí mú nù tó ọba gba síbí mú báyìí so ó ti dọkọ ọkọ gan kò lè ṣe é roko bẹ́ẹ̀ bí aró tó fẹ́ kọ̀wé nù. so gbogbo irú àwọn eléyìí wọn ní súnà. tàbí wọn ní bídà nínú àṣà ọwọ́ bẹ tó máa sọ̀rọ̀ bídà bídà bídà ọwọ́ nú ẹ̀sìn torí ẹ̀sìn bá rí sáǹsì tàrífù bídà ẹ̀rí tí wọ́n máa sọ pé gẹ́gẹ́ bí àwọn ìmáàmù Ṣàtíbì rahimahullah pé tí wọ́n bá ṣe àdádálẹ̀ rẹ̀ nínú ẹ̀sìn táàsì rí nǹkan lè fi wí nínú ele ijeba ẹ sọ̀rọ̀ fáwọn àdáadáa lọ tọ́jú iye oríṣiríṣi ń di bídíà tó tún plate number fún bá a mọ̀ pé ó gbójú pọ̀ nínú àdáadáa lẹ̀ ẹ sọ̀rọ̀ fáwọn àdáadáa lẹ̀ wá ọwọ́ táwọn bẹ́ẹ̀ náà rí bí wọ́n ṣe máa ń pọ̀ nbí ìdánilẹ́kọ̀ọ́ súnà ibẹ̀ rí bí wọ́n ṣe máa kéré ń dìbídíà àbátòdìjẹ là ń rí àtòdìjẹ ni wọ́n pọ̀ jọjọ́ ń dìbídíà ni àwọn kan ṣe fídíà àkànjọ kan ní mọ́ṣáláṣí náà ọjọ́jọ́ ṣẹ̀rí àwa ńgbà wọn kọrin tán títí tí wọn ò rí tí wọn kọ wọn wá ní sí bàbá ṣé buhari <laughs> inú mọ́sálásí <laughs> la hawla wala quwwata illa billah kọ́dà àwọn èèyàn míì ti ń bẹ nítorí tí fídíò àti fọ́n fún gan àwọn kan ọmọ gbàgbé ọgbẹ ẹ ọmọ jẹ ìfọ ni. ìgbà yìí láàárọ̀ ìgbà yìí láàárọ̀ subhanallahi alazim. kẹ́ ẹ máa ń fọ kẹ́ ẹ ṣe pé wọ́n ní wọ́n gbọ́ fúnra mi báyìí so ìdí àdádálẹ̀ náà ti pọ̀ ní tiwọn wọn á dá sẹ́ńdì súnà ànábìtì ni ẹ sọ́ra fún àdádálẹ̀ ìjà ni ẹ sọ́ra fún làwọn rọ́ọ̀lù èyí tí wọ́n ní kó mú ni wọ́n fi wẹ̀ ìjà ni wọ́n fi wẹ̀ wọ́n máa mú ni wọ́n mú. wàlà hàwùlà wàlà kùwàtà ìlà ẹ̀yẹ́ máa wo àwọn nǹkan tí wọ́n ọlọ́run sì wọ́n ní mafatiha lil khair maghaliqa lishar. àwọn jẹ́ kọ́kọ́rọ́ fún gbogbo orí àgádágodo fún gbogbo aburú. àwọn kan ti jẹ́ mafatiha lishar maghaliqa lil khair. àwọn jẹ́ kọ́kọ́rọ́ gbogbo aburú àgádágodo gbogbo dáadáa. gbogbo àwọn bí tọ́jà ti bí dàá káwọn alùsùnà tí wọ́n ń bẹ́ tí wọ́n ń bẹ́ tí wọ́n ń bẹ́ kó má gbèrí àwọn ọ̀daràn tí wọ́n àjọ pé làwọn tó ń da mi sí pé òní kú òní kú òní kú òní kú lójú wa. ìdènà wọ́n ti tó gbàgbé ọ̀pọ̀lọpọ̀ bídà ṣùgbọ́n àwọn bàbá kan wà bẹ́ẹ̀ pé àríjẹ́ ń bídé àlà wọn àríjẹ́ ń bídé àlà wọn. nígbà tí ẹnìkan ṣe wáàzì tọ́jọ́ pé tọ̀ gbogbo ní ẹfẹ máa ṣe àdáda lẹni o ọtakùtà nàbì sallallahu alaihi wasallam o torí de eléyìí bá ẹbẹrù ọlọ́wọ́ wa iyyakum wa muhdathatil umur nà nàbì sọ sọ̀rọ̀ fáwọn kẹtọ́ já dada lẹ̀ fa inna kulla muhdathatin bid'ah àbí fa inna kulla bid'atin dalalah torí gbogbo àdáda lẹ̀ ànú gbogbo kálukú ti gbọ́. ó ti di tún fi kọ́rọ̀ rẹ̀ ó ní àbí tí ẹgbẹ́ máa ṣe ìdí súnà ni ẹ dákun ẹ má jẹ́ ọjọ́ ọ̀rọ̀ yẹn sọ fún òun tó kò ń bì kálukú bá dákẹ́ wọ́n bá ń tọ́ bá jẹ́ bẹ́ẹ̀ kálukú dìde kọ́ máa lọ ní wọ́n máa ń wò papọ̀ rẹ̀ tó ń fi lọ nígbà tó lọ tán ni àwọn aríjẹ́nbítí àbá ni sọ́lú aránábí kẹrí òun òun ọ̀fẹ́ owó àwọn ń ta àwọn àwọn gbowó ń ta àwọn níjọ́ ń pè ń bí di àrùn súnà àwọn bàbá bàbá wa kò sọ ń bẹ̀ ò ń gbà tó ń tiwa ń bẹ̀ ò súnà àwọn bàbá bàbá wa kò sì ní parí lójú tiwa ẹ̀gbọ́n nǹkan bẹ̀ gbogbo bídí àti àwọn alùsùnà ń bẹ lórí tí wọ́n ń wú tegbòtegbò àwọn kan sì wà táwọn ń pọn mí sí pé ò ní kú lójú wa ìdí nu dábìí pé wọn ò tí ì dẹ́kun à ń lọ bí olókùn ìdí nìjà ẹbí fún wọn tí ìdẹ́kun à ń ṣe mọ̀lídì ìdí nìjà ẹbí fún wọn tí ìdẹ́kun à ń ka dàláìlù ìdí nìjà ẹbí fún wọn tí ìdẹ́kun à ń fókù ìdí nìjà ẹbí fún wọn tí ìdẹ́kun à kùránì fókù ìdí nìjà ẹbí fún wọn tí ìdẹ́kun gbogbo àdádálé fò tí wọ́n bá ka. متى يبلغ البنيان يوما تمامه إذا كنت تبنيه وغيرك يهدمه níbi onílé tá à ń kó dòkun bí o lágbà tàbí bẹ́ẹ̀ ṣe ń kọ́ lẹ́nìkan yọ àkéjì àbẹ́rẹ́ nǹkan mẹ́ wọ́n gbọ́ tó máa ń sọ̀rọ̀ ọlọ́ọ̀ni ti rasuluhu qala Allah rasuluhu òun yẹn wọ́n gbọ́ tó wọ́n fi wá yíwà pẹ̀lú ní ẹ má pọ̀ ń tẹ́lẹ̀ yóò sọ ọ sọ tiẹ̀ ara ẹ̀ lọ́jà máa bá ń ń bá subhanallah tí ó sì gbà ń táwọn èèyàn kó wọ́n lọ àwọn náà kó àmàna pàápàá ńgbà tá à ń tẹ ń gbọ́ abẹ́ ti ti sẹ́ bàbá olórí ibú yìí náà nì òun náà ló ní ká má gbọ́ òdodo ká má fi ti sẹ́ tẹmọdé náà sọ fún ọ pé ṣé ẹ rí mi rí ọ̀dájú pé ẹ gbádùn mi ò rí yín rí o ambọ̀sibọ́sí pé mo bá yín sọ̀rọ̀ láyé torí di eléyìí ẹni tí ó jẹ òṣòro ibú yóò pò wọ́n mọ́ rí wọ́n bá dijọ́ gbé ńdàrú pé yá sọ̀rọ̀ rẹ̀ wá lẹ́tọ̀ọ́sí kọ́ gbọ́ ọ̀lẹ́tọ̀ọ́sí kọ́ gbọ́. anabi sallallahu alaihi wasallam ní ẹsọra fáwọn àdáda alẹ nídìí à ń sọra fáwọn àdáda alẹ ọgbà sọnù yọ pọ ọgbà ìsọnù yọ pọ ẹ ṣe gbogbo eléyìí ní òtún dání á gbogbo nǹkan yẹn dá ní tí ọba dá ọkọ dá náà ni ọba àfòkọ dẹ ìkọ dá ṣé lè bàbá rẹ wọn ti ń rọ ẹsìn nítorí pé lẹsìn lọ́lọ́run sọ ànábì sọ nítorí bá ti takò àdáda alẹ ní kojú yọ. wọn ni ẹ ní ń bọ̀ ọjà o torí gbogbo ń yìí à lọ́dà ẹ fagbó fún wọn lura wọn bídí àná bídí ọmọ ẹ̀jẹ̀ láéláé wọ́n gẹ́gẹ́ bíi ta. pèlè ìtumọ̀ sí pé àwa gbọ́dọ̀ sínú níbi àti sàlàyé àdádálẹ̀ fáwọn yẹn pa lélẹ̀ torí ẹ̀yìn ta ni ọ̀gbọ̀ tí ó gbà kọ́mọ wa sínú kọ́mọ aṣojú yóò bá lẹ́fù wọ́n mú òdodo yọ kò ní lè sọ ìsọnu náà ni olóyè ń sá fún sọnu náà ni ìsọnu tó sá fún títí títí títí tí iná ní ìsìláàmù ti bàjẹ́ títí títí lọ́wọ́ àwọn èèyàn wọ́n pọ̀ ni ìbẹ́yìn náà yorùbá lè sọ pé ìsọ ọbẹ̀ kẹ́ kú bẹ̀ ẹ̀sìn wọn kú bẹ̀ ni. ẹ wàá ti torí pé kí wọ́n má bàa sọ yín lẹ́nu ẹ̀ ní sòdodo fáwọn èèyàn ìwọ́n sì ti mà á kí wọ́n láǹfààní mímọ̀ tó mà á. torí pé nbẹ náà àwọn ẹrú ọlọ́yin tóun wò pé nǹkan táwọn ń ṣe yín gan lòdodo títí lọ́dọ̀ lọ nítorí pé kọ̀ọ̀rẹ́ nìkan tó challenge àwọn rí tí ọba ti challenge wọn tó ní kí o kò sí nínú ẹ̀sìn àdáda alẹ́ ní ẹ̀rọ ọ̀tàkùnlá ní anábì o fi conclusion yes kò sí tọ́ba ti wádìí torí pé kọjá ọparí nù òun ò ní jẹ́ ẹni tí ń ti mú kí bídíà yẹn máa wà mọ́. lọ́wọ́ lóde tó ọmọ kúnu tó ọmọ tan ara rẹ jẹ. títí ẹni tó sàlàyé ẹ̀sìn fún wọn náà bá kúnu pé wọ́n gbọ́ yìí. torí de eléyìí báyìí. nínú ẹ sọ́ra fàdàdà lẹ̀ ẹni tó bá mọ̀ kò ní gbẹnu lọ́wọ́. yóò sàlàyé lọ́nà tó dáa èsì kúkọ́ ọmọ bú àwọn èèyàn. yóò yọ sàlàyé kí ẹsẹ kọ yọkùn màtí wọn ta ló bú ọ ta lọ yọkùn màtí wọn kó tó mọ òdodo tó bá sàlàyé fún wa ó sì tún máa bẹ lọ́wọ́ lọ́njọ́ yé wọn nínú èèyàn mẹ́wàá tẹ́nìkan bá fi lè gbọ́ tó bá gba oko oríire èsì kéèyàn mẹ́sàn-án lọ́ọ́ máa fojú sùn èèyàn kan péré tó bá fi lè gbọ́ tó bá gbà ní èèyàn mẹ́wàá oko oríire torí pé bẹ́ẹ̀ náà lòdodo máa tàn ká díẹ̀ díẹ̀ díẹ̀ tó fi kárí. àmọ́ kárí ká má wí ibi tá a burú pọ̀ sí ni ẹ máa ṣàlàyé súnà fáwọn yẹn ẹ sì máa lé wọn di àdàdà lẹ̀ pẹ̀lú òkú ọlọ́n pẹ̀lú òkú ọlọ́n ọjọ́ padà dé tẹ́ni tí wọ́n máa ṣe súnà padà pọ̀ ju ẹni tí sàdàdà lẹ̀ lọ lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti kú gbogbo èèyàn náà máa ń mọnu ara rẹ̀ fún ọ̀fẹ́ sàtìdànù tọ́ba lọ yí e, ojú lè máa tì í láti tètè gbà àmọ́ yóò ti máa gbà ń kọ̀rọ̀ yóò ti máa gbà ń kọ̀rọ̀ títí tí òbí di gbogbo ìhàn. E. so a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé a kúnu láti máa mọ̀ pé a nù ní gbogbo àdádálẹ̀ kò sí àdádálẹ̀ kan tó jẹ́ dáadáa gbogbo àdádálẹ̀ láburú torí apá kan nínú àwọn tí wọ́n pín bídà sọ́nà márùn-ún ìsọkúsọ ni wọ́n ní bid'atun wàjibà bid'atun manduba bid'atun muharrama bid'atun makruha bid'atun mubaha ìsọkúsọ lásán bídà òpin sọ́nà yìí nítorí pé gbogbo bídà ni ọ̀dà táwọn àgbẹ̀ bídà kan ọ̀ràn èèyàn tó ni bídà kan wọn ni ká ṣe bídà kan wọn léwọ̀ ni bídà kan wọn kórìíra rẹ̀ bídà kan wọn ní sísè àtàìsè rẹ̀ dọ́gba kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. وكل بدعة ضلالة gbogbo àdádálẹ̀ àánú ni kò sí kan tó dáa torí rẹ̀ ni ló jẹ́ pé àmọ́ ilé àwọn èèyàn jìnnà sí bídà tó ipá nù. akramakumullah ìgbà tí wọ́n á pè lánàá kò túmọ̀ sí pé gbogbo bákan náà ní ṣùgbọ́n tó ń ti pé lẹ́bù wọn ọ̀kan jù kan lọ ní bídà gẹ́gẹ́ bí ẹsẹ̀ kan ti ṣe ju ẹsẹ̀ kan lọ bẹ́ẹ̀ ni bídà kan máa ń ju bídà kan lọ ilé ìlọrọ àwọn olùmọ̀ọ́lù sunna yàtọ̀ sáwọn tí ọgbẹ́ sí Islam yìí ike innal bid'a tatafawat tatafawat ad-dunub àdáda lẹ́tẹ̀ẹ́rì yẹn ọ̀kan jù kan lọ gẹ́gẹ́ báwọn ẹsẹ̀ ọ̀kan sì máa ń jù kan lọ ìrìn bẹ́ẹ̀ nu bídà bídà ti mú kẹfìrà bídà wà tí máa ń sọ yàn di kèfèrí tẹ́ni tó ṣe di kèfèrí pọ́nbélé ó sì ń bẹ́ẹ̀ nu bídà tí ó sọ yàn di kèfèrí tó jẹ́ mọ̀fẹ́síkọ̀ tí ó sọ di pòkì ó sì ń bẹ́ẹ̀ nu bídà tó jẹ́ bídà tó makruha bídà ni ṣùgbọ́n akórira rẹ̀ ni kò lè tó ètò sọyàn di pòkì tàbí ètò sọyàn di kèfèrí gbogbo eléyìí lọ́wọ́ àánú islam kò sí bó ṣe lè kọ́ àfikọ́jọ́ pọ̀ dá islam bẹ́ẹ̀ sì ni gbogbo olùmẹ̀sì islam sọ kò sẹ́nì kan náà olùmẹ̀sì islam sọ sọ pé fídíà ẹ̀ kàtígórì kan náà ni ọ̀kan ojú kan lọ ọ̀kan jù kan lọ àmọ́ síbẹ̀síbẹ̀ wọ́n kó lẹ́bí láti bọ̀lẹ̀ àlẹ́ àánú ní gbogbo àdáda rẹ̀ àti ètò tóbi jù àti ètò kéré gbogbo àná ni kò sí kàtọ́ dà. sèǹtọ́ ayẹkọ́ ọ̀rọ̀ agbálẹ̀ nù wọ́n ní kò sí kàtọ́ dà ńbẹ̀ ayẹkọ́ ọ̀rọ̀ agbálẹ̀ nù. ọ̀gbọ́n lẹ́mí rà ti ń bọ̀ lẹ́yẹ̀lẹ́ sáà fi sọ ọ̀fẹ́ tayọ àgbọ́yé tó kúrú tẹ̀ ń gbé ká. àwọn àtúnkì ọ̀gbọ́n lẹ́mí rà ti ń bọ̀ lẹ́yẹ̀lẹ́ ọ̀gbọ́n lẹ́mí rà ti ń kófò kófòrò ní ìtura gbogbo tó bá ti fi dà káfíìrì ní káfíìrì ní ibi àwọn ọ̀rọ̀ àwọn tẹ̀fìríyà tí ò dá ìsìláàmù mọ́. sẹ́yìn fún àwọn bíi kí gbogbo èèyàn ti kèfèrí ní rọ́ọ̀nù nù san wọn ẹ̀jẹ̀ ti rọ́ọ̀nù nù san tiwọn nù kí gbogbo èèyàn sákòókò wọná kókó àwọn nìkan lálùjẹ́ nù. so tó bá yẹ kókó lẹ́bi dà sí kófòrò lànà ìwà gbàlẹ́ yọ sọ dọ̀lẹ́ àlàtà sọ fẹ́ẹ̀ tayọkọ́jẹ́ kófòrò lásán. ní gbogbo àdádálẹ̀ èsì ń bẹ́ẹ̀ nù àdádálẹ̀ ètò ọjọ́ kófòrò ètò òtó kófò. ìgbà tó nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà àdúgbò kó lọ́bọ̀ rẹ̀ lẹ́tìntì náà nínú pé gbogbo àná inú náà ni. kò túmọ̀ sí pé ní tí ó gbẹ̀yàwó náà ó ti jẹ́ kófòrò. pọ̀rọ̀ pé yọ wa ẹ̀hìn torí pé bá ẹ àwọn èèyàn sì lè lọ kẹ́kọ̀ọ́ wa kó wá dọ́gba pẹ̀lú ẹni tí ọ̀kọ́ nǹkan tí nǹkan tara rẹ̀ jẹ torí pé ìgbà tó sọ yìí pé òkun lọ́gọ̀ọ̀lẹ̀ ẹlẹ́sìn ti ná gbogbo àánú inú náà ni kò gbọ́dọ̀ bí àgbọ́yé pé n tó mú un sọ ẹni tó bá ṣe ẹni tí wọ́n wọ náà àjẹpẹ́ kúfúrú ni àjẹpẹ́ ń wọ ló ń ṣe zimbabwe juice ilé ìlànà sínú àti sọ yìí pé yẹs gbogbo bídà àdádálẹ̀ gbogbo àdáda lè fún inú náà ni àmọ́ ọ̀rọ̀ tiẹ̀ náà yàtọ̀ sí àwọn nǹkan yòókù tí máa gbéyàn wọ náà ìpè ẹni tó bá fi lè ṣe nǹkan kan tó bá jẹ́ kúfúrú ṣírùkù tí ò tú bá tó fi kú tó bá di jọ́gbìn ní al-qiyāmah yóò wọ náà náà inna Allāha lā yaghfiru an yushraka bihi wa yaghfiru mā dūna dhālika liman yashā' walākin tó bá jẹ́ pé sẹ̀tọ́ ọ̀sẹ̀ yẹn kò tó kúfúrú kò tó ṣírùkù kò sì tú bá ń bẹ̀. tàǹtẹ̀ tàǹtẹ̀ mẹ́ṣíà ọmọbìnrin lábẹ́ bọ́lá ń bá ti sèfẹ́ tó kákìdá lòsùn náà ìtakùrà wọn kò ṣe pé ń gbàdá tó wá lọ ságbọn bídíà gbogbo àkìdá tó wá dàrú ọlọ́mọdé. wọ́n sọ pé tó bá gbé tó ṣe kò tó kúfúrú kò tó ṣírùkù ó sì túbá tó fi kú ọmọbìnrin tàǹtẹ̀ mẹ́ṣíà lábẹ́ bọ́lá ń bá ti sèfẹ́ tó bá wọ ọlọ́pàá wọ náà náà ọ̀kú lọ́gọ̀ọ́lá lẹ́tìn fi nà ọ́ tó bá sì wọ ọlọ́pàá kó forí jìn ọ́ à láyé sàlù àmà ẹ̀ fà wọ́n mi sàlù eléyìí jẹ́ kó ti ṣe jẹ́ eléyìí túmọ̀ sí pé kó sọ ara ẹ̀ fún bí dáa wọ́n ń bọ́ ọ lọ́wọ́ ọ̀ ń wọ̀ ká wọ́n di ọ lórí mú di ọlọ́run ọdún dandan orí fídíò náà ló kù sí àánú sẹ́mi fún ẹ tó bá di lọ́la gbẹ̀ndà òkèèyàn tọ́lọ́mọ bá bá sànù àtún fún aràn o wọ́n dájú pójú ó tiọ̀ ẹlòmíì bí ṣe ń dàgbà sí tọ́lọ́ lọ́n sànù ẹlòmíì ẹ̀mí wọ́n gùn bàjẹ́ kí ni tí mo kó gùn bàjẹ́ ó ti kọjá sixty ẹlòmíì tó ti ní twenty plus sixty ó ti di kínú eighty ẹlòmíì thirty plus sixty ó di kínú ninety oríire ò tún pé dè sí i ẹ sì ní full at fourteen is a full forever what of a full at ninety. ṣùgbọ́n ẹ mọ̀ pé foolishness tiẹ̀ ọkọjá rubbish tọ bí ẹ tẹlumi ṣe ń dàgbà sí akramakumullah wàláì ní tún dínà sí tọlọ àti tànàbì sallallahu alaihi wasallam ètùtù àgbà yìí lọkàjẹ jù ẹni pé ló kọ ẹsìn torí olùmẹsìn làwọn èèyàn tún karú wọn kún ẹni tí ń fi gbogbo ọ̀nà takotọ̀ náà gbogbo ọ̀nà takotọ̀ Nabi muhammed sallallahu alayhi wa sallam. nígbà tí ẹnìkan á bọ̀ nínú ẹ̀dá àmọ́ pépà kan wọ́n ní ká gbà wá níbì kan àwọn àti wò pé ẹ̀mọ̀ yẹn ń bẹ̀ wọ́n fẹ́ bá wa bá wọn sọ̀rọ̀ wọ́n sì fún wa pépà wọn. wọ́n á ní ẹ̀rọ apẹ́pẹ́yẹ méje funfun wá pépà ni a ní ẹ bá wa gbà ẹ sì ní wọ́n ra pẹ́pẹ́yẹ méje funfun wa ẹni tí wọ́n lọ béèrè fífa wa ni ẹ dákun bàbá sí ìsìnkú ẹ gbọ́ mi yé ṣé lọ sọ ṣé wọ́n lọ fẹ́ gba pépà <laughs> àlọ́ ọ̀rọ̀ apẹ́pẹ́yẹ funfun méje wa ẹ dákun kí ni correlation láàrin pẹ́pẹ́yẹ àti pépà tàbí ẹ̀gbọ́n ní ààyè. Ah, <laughs> àwọn àyè tí ó dínà tí ò ní sáré pípa gbà tá à ní kọtù wọn mọ́kà. <laughs> la hawla wala quwwata illa billah ẹlòmíì bí ṣe ń dàgbà sí wàláhì bẹ́ẹ̀ ni takùtọ̀ lọ́ọ̀ sí takùtà nàbì sallallahu alaihi wasallam àwọn ọ̀wá arántí tó kú ń bẹ ikú tó ń pọ̀ ọmọdé tó ń pọ̀ dọ̀ adúrò ẹ̀yìn tẹ́tí á dàgbà bẹ́ẹ̀ ti dàgbà. kàkà kẹ́ ẹ máa palẹ̀ mọ́ di sàárì ọ̀ràn lẹ́ńtó ń dálẹ̀ di sàárì tẹ́lẹ̀ túmọ̀ sí pé ẹja bára wa sòdodo ọ̀rọ̀ oníkálukú láàrin rẹ̀ síra rẹ̀ láàrin rẹ̀ ẹja tún wa sí ẹjẹ́ ká bára wa sòdodo ọ̀rọ̀ ikú ẹni tí ń kú tó kú lórí pé tẹ̀lé súnà ti bẹ̀rù bójú ẹni bó alẹ́ ń tọ́jú ọ̀daràn paraku torí ẹ̀kọ́ lọ́n dá kókó jẹ́ kárọ́ náà lọ. hadith yìí báyìí alimami Abu Dawud àti at-Tirmidhi àwọn ni wọ́n gbé jáde nínú tírà wọn. alimami at-Tirmidhi wá sọ pé hadithun hasanun sahih hadith yìí fẹsẹ̀ nílẹ̀ okúnrẹ́gẹ́ adúpẹ́ fọlọ́ torí ẹ̀ ìbáwí ni fún mi o. ìbáwí nìfẹ́ na náà o ànábì wa ọ̀gá wa ní bá wa wí onye wọ́n ní súnà mi ní mọ́ o ojú ọ̀nà mi ní ẹ máa tọ̀ àtòjú ọ̀nà àwọn tí ó dé lẹ́yìn á sì wọn wọ́n ní ká mú kitikiti ká má fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀ hẹ̀ mú má bàa ó fi àpèjúwe pé parí ẹ̀kẹ́ ní ká fi ó wá sàn wá létí ká sọ̀rọ̀ afá nínú ẹ̀sìn àánú ni o gbogbo àánú inú o ọlọ́mọ sì wà lọ́mọ ó ti yẹ kápá gbọrọ àti tẹ̀lé kókútà ó ti bá bídẹ́ àkọjá sọ aláhi ó yẹ kókútà ó ti bá sọ kọ́ pàtẹ àwọn sọ̀rọ̀ kọ́ ọmọ nìkan wọ́n pàṣẹ pé sọ lórí má ní bá wọn sanwó rẹ̀ wọ́n tún máa fún ẹ̀bùn lórí má nítorí pé ní gbogbo àánú gbogbo àdáda lè àánú ní gbogbo àánú má náà ní wọná pé wa kó kúta bá àdáda ọlọ́ba wa lé àwọn èèyàn na kúrò nídìí rẹ̀ àwọn súnà díẹ̀ bídíà díẹ̀ pàdà wọn padà sídìí súnà àwọn àríjẹ ní bídíà wọn padà sídìí súnà àwọn ẹni tí ò fẹ́ kíkí bídíà kó kú tegbòtegbò ọlọ́ba wa rọ̀ fún súnà wa lé wọn kúrò nídìí àdàdà lẹ̀ náà gbọ́ pé tí kìí gbẹ̀yìn níbi ìdánilẹ́kọ̀ọ́ pàápàá jùlọ lọ́dẹ wọn náà ní a gbọ́ pé wọ́n ń sàárẹ̀ wọ́n sì dá wọn dúró lọ́sítù abẹ́lẹ́ ọ̀bẹ ẹlẹ́dàá kọ́ba fún wọn lálàáfíà ọlọ́kọ́ba fi àlàáfíà fi kárí àwọn oríkèé wọn ọlọ́kọ́ ṣe àárẹ̀ náà ní rẹ fún wọn ọlọ́wọ́n kó jẹ́ kí wọ́n mú ẹsẹ̀ wọn jáde lọ́sítútù náà lálàáfíà gbogbo oníkálukú wa náà ti ń ru tiẹ̀ ká ọlọ́ọ̀dà funfun wa lálàáfíà ọlọ́ọ̀ má dá wa dára wa má dá wa dá bùkátà wa má dá wa dé nínú àwọn ẹrú rẹ̀ ọlọ́ọ̀ kó ṣe dáadáa fún wa délẹ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.